ثم بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام الله سبحانه وتعالى يكون عزيزو وزول البركة يقاشي كوشي تفسير القرآن الله ثم البركة بالتوم إن شاء الله قرأتوا حديث سورة السجدة أيقونا دي فذوقوا بما نسيتم Okay. Ayẹ kẹ́gbẹ́ta ìrìnàdókàdọ́ wọlé òṣèlú àtẹ́yìnà kúlà nafsin hudáha. Ọmọ máa yẹn sánà ikú, ayẹ kẹ́gbẹ́ lẹ́lọ́mọ ikú, ayẹ kẹ́gbẹ́ta, ọgbọ̀ kìkàrà tó wá sánà yìí ní ìdánwò. Allah ya ma barkaru tonwa na'am أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو شئنا لآتينا كل نفس هداها ولكن حق القول مني لأملأن جهنم لأملأن جهنم من الجنة والناس أجمعين بارك الله فيك إن إذا الله ينوى لو شئنا لأتينا كل نفس هداها ولكن حق القول مني لأملأن جهنم من الجنة والناس أجمعين تو آية تبولا يا كاكلا وكاتان مو ولو شاء رب ولو شاء ربك لآمن من في الأرض جميعا ولو شاء ربك لآمن من في الأرض كلهم جميعا أفأنت تكره الناس حتى يكونوا mbugu mama tona ni ba iwu ni kojo lewon se itowo no iya ọjọ́ sọ̀nà máa tún lé má rẹ̀ ọjọ́ ẹ̀ṣọ́ akádé ògbókù máa dé ìlànà mọ̀nà àbíbi ẹ̀mọ́ akóyẹ́ ògbókù agbóyé àná àṣàlẹ̀ bọ́wọ́ kẹ̀ṣọ́ olúwa ẹ̀ mọ̀nà òtí àná yà yà láwọn yẹn wọlé ọṣẹ́ ìnà ìmọ̀ tí a kẹ́ bọ̀wọ́ ẹjọ́ làtẹ́yìn náà kúlù là nẹ́fìn hòdà ha àmọ́mú tọ́nà ìmẹ̀dúdún ìmẹ̀dú àmọ́má kí mo rọ̀ yọ gbà kí mo lè ṣokọ́rọ́ àmọ́ ní má nà ẹ̀ léyé rẹ̀ àmọ́ mo dòwó má yọ aman á ni wá ẹ̀rẹ̀ rẹ̀ ọ̀rẹ́ mọ̀ má náà gbà náà lè ṣokọ́rọ́ àmọ́ ní ilé yìí tí ẹnì kọjọ́ má dòwó níbọ̀ ní gbégbé lẹ̀ ní kọjọ́ dòwó má àmọ́ tó gbé màá bọ̀ lálẹ́ àmọ́ nétíró màá gbà ọ̀rọ̀ màá lè ṣokọ́rọ́ ó ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما إبيك أبيده الشيوى اللي كوكو اللي يتمجي أنشي هداية أمي هداية التوفيق دون ومنا هداية التوفيق أنا دوكي منني إني مليون دوكي قوبية يعني يوغو دوكي نكي تبين لك كم دوانا كي أجي توتبي وطونا بيك بيلني tó dẹ̀wọ̀n hidayatu tawfiq ẹnẹ̀ nílẹ̀ aláwọ̀ kéte nà ń wí tó lábàlẹ̀ wọlé oṣù iná láàtẹ́yìnà kúlẹ̀ nafsin hùdá á òtọ́ nà lẹ́ka mọ́dún bí mọ̀mọ́ nílẹ̀ ní yankìsí mọ̀dún náà láìdẹ̀ yankìsí mọ́sùkúta bí àbàpá àbàpá mákọ́nà yín bi díà ní mọ́sùkúdí àbàpá di yon attaching to them with their Adam woman. ولكن حق القول مني دي وكلا يمر شوشكو بيمي وكلا لده وكلا كويكو بيمي يمر شوشوني غوابا وجما وكلا كيكو بيمي يمر شوشو يوبو كا وكلا لسه غوابا وجما kakina muna tushemeji mace farikun fil jannati wa farikun fil sa'ir na muna ucheka chama mauna tudunna tudal janna ngishona ma allahumma muwariti vile mana wa farikun amoja kadamo fil sa'ir amali gadu na yola katallahulu inu kolo du makoyipo mchedu kolo yo maonale makoyipo macho kuchikola aljanna chi kipapa chu ebo bili mamejurida kọlu yóò náà máa ń dàbí àti aláwọ̀ ẹ̀dì ìbálẹ̀ pẹ̀rẹ̀ fún wọn ní mọ̀nà kọlu alẹ́ dẹ̀dẹ̀ ẹ̀mlẹ̀ ẹ̀nà jahannama wọ̀lá ìtẹ́dẹ́kù náà jahannama pẹ̀kọ́ minal jinnati bámu àjẹnú bí a káfìrí wọn náà ti bámu náà bí a káfìrí tẹ́dẹ́kù ọ̀nà pẹ̀kọ́ kíkà bọ́ọ̀pọ̀ pọ́ọ̀mù káfìrí pápó kákáp tẹ́dẹ́kù ọ̀nà pẹ̀kọ́ unnace de ki kotilililililililililili eh hadisi jami as-sahih muslim isenana abekeji agmacho wazi ojo kake on aljana pakon emda sedana ko je ka je qur'ani cede ko ma unapa ko cede ko ma unapa ko torogala na duka de jiji ojo kala yuna e pakon ikola je ni pakote qur'ani no joji but hadisi sahihi shedwa kànẹ́bí asọ́lọ́lọ́ alẹ́sọ́lá yẹ́ni wọlé kó lè mílù ha tàlìyẹ́nà àtúnà ọ̀dọ́dẹ́ dùmà tẹ́dẹ́kẹ́ pẹ̀kọ́ christmas ọjọ́ gbalo ìpàlìyẹ́nà pẹ̀kọ́ ìyàgbalo ìhùnà pẹ̀kọ́ ọjọ́ jẹ́ ká dé òfin ìpàdùmá kéhùnà pẹ̀kọ́ àdùmá pẹ̀kọ́ náà ní màná ìpẹ̀kọ́ èé kàkí ni ọjọ́ gbalo ìkùnà ìpẹ̀kọ́ ní nípàlìyẹ nípa kọ́ ní mistake ní ẹlẹ́tì ìmọ̀lẹ́ ìkúránì ní olive hadith kafa ìbọ́jọmẹ́ àníbi ẹni òtí ìtùkùránù wọ́n mẹ́sìlòhó máa hù mọ̀bí kìí ẹgbẹ́ àmọ́mọ́ ولقد ذرأنا لجهنم كثيرا من الإنس ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون ojú bí i kọjú tọ́nà máa tó dùn náà ayàdùnkún kí wọ́n kọlọ̀ yí máa ọ́kàdẹ̀ ibi suratul araf amẹ́rò títàlá aláwọ̀ yẹ́ ni wọlé kọrí zẹ̀rọ ẹ̀nà ìlìjà hannà makasí rọmìnà ìsìwọ̀jìn ọjọ́ ni nìbókàdọ́mọ̀ aṣọ́ ní máṣe tó dúdú màṣọ́ nàmáyé abe leta mu robo na jahannama o be leti abu tudu na ga so ne ma ga kama de ko lahum qulubun la yaqahuna biha manne do mamda de le kuzin walahum a'yunun la yubsiruna biha manne yu mamda no gane manu gane mamda du gane kuma du ligastian walahum azanu manamit manamiti la yasma'una biha mamuda ne do bola no ẹ̀ẹ́dù ka mẹ́kùnmẹ́kù wáyé ká délẹ̀bọ̀ nítorú gbégbé lẹ́nu ó nùgbà níbi muhammadu jòkó pé ó jìgí wá dágò kíkọ̀ làwọn bẹ́lẹ̀ ìmọ̀ òun mọ́ ọ́la ló bẹ́ẹ̀bọ̀ déwò ẹ̀mẹ̀tsà mi mú náà fi kìtì bó bídí ọjọ́ bí aláhúdé hidaya woman wọlé ìkàkẹ̀lẹ̀ ànáàm ndí ọjọ́ sọ́nà má tó dé ọmọ mdé ńlá òrùbó nájá ànámàlẹ̀ bẹ́lẹ̀ dábà mẹ́wọ́n rẹ̀ ẹ̀wọ̀n gọ́dọ̀gọ́dọ̀ tàmẹ́ domestic animals lẹ́lẹ̀ dá وأولئك هم الغافلون أبيل سامن بولا نيولا وماتي ماما ماما هو توما هوي ما تموغان بولو دوزمولا أنا ديني نو ما شالو باتو ما شالو ما بيو ولا ديني ما هو هذا ẹlọ́rọ̀ọ̀nà pọ́tí dágbàlì fíánú tó gbódágó bàgà dọ́ta yí ọmọ ọ̀nà ọ̀rọ̀ ọ̀nà ìdágó ọ̀làdí níyà kìí tó ìyàwó mẹ́ta ojigbego tẹ́mtí mú náà láyá dínì mẹ́mdà mọ́lá dínì bí tánà kí jí ní kọlá politics ẹgbẹ́ wà ní tí rọ́lá wọn bbc ìdálòbù ìwàlẹ́wà alùpùpù kì á pọ̀ ọ́nà yọ yìí mẹ́mdà mọ́lá dínì dúá yẹ́tọ̀ àmọ́tẹ́kà kánà kàtúmọ́ mi ni yẹ́ngẹ́ kàmọ́ àtẹ́yàmẹ́lẹ́ ti kú bí ilẹ̀ ẹ̀rọ yọ̀gẹ̀ ní kó ẹ̀ẹ́jẹ́ mọ́ èèyàn abẹ́lì kàbókì yé máa gbélé kàbí máa mọ́ kàmẹ́ àjẹ́lẹ́ ní kí a sàmọ́tẹ̀ rí níka àmẹ́ àkọ́ọ̀nẹ a tó yọ̀ọ̀lá dínì

لجهنم كثير من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون ẹ̀wọ̀n gbogbo ọkà ọjọ́ wọn kọlu múnà ojóòjì sórẹ́tò zọrìyàt wọ́n máa kọ́lákùtò jìnnà wọ̀l ìnsà. wọ́n máa kọ́lákùtò jìnnà wọ̀l ìnsà ìlà ní àbùdù ما أريد منهم من رزق وما أريد الله أكبر بسورة يوم سنون دقال جنو تدعو كنتي دي كمارارو مبي كوجو شونا ما تدعو كمارارو لا تدعو تروكا أو كوما كمانة سنو جولي علي أوراي ما سنو جوما دو شبطة مو جولي أقبايو ما أقلالو ما أنغي ما دو ما أقلال ما أقبايو جولي ما دو شكولو نبي كوجو شونا ما تدعو نا كولونا لنا مقامير كل ميسرون لما خلق له ẹn kọ yọ sọ ní ẹnẹ̀nẹ̀ tó dé wọ́n yìí ẹ̀yìn ilẹ̀ mọ́jọ́ tààlà àwọn òun àti kọlọ̀ ẹ̀yìn ilẹ̀ aláwọ̀ kọlọ̀ jẹ́ na tààlà àwọn ọmọ òǹbí kọjú ẹ̀sọ́ nà má tó dún nágidẹ́ ẹ̀ngọ́ òtítàlá sórẹ́tù ولو شاء الله لجعل الناس أمة واحدة طيب ولا يزالون مختلفين إلا من رحم ربك ولذلك خلقهم وتمت كلمة ربك لأملأن جهنم من الجنة والناس أجمعين بارك الله فيك الله يعني والآن ولو شاء الله لجعل الناس أمة واحدة إما رول الله يجب أن ممنا كشونا دين إسلام أكيد أمما أمما بوي مكماشي ọjọ́ sọ́nà máa ń torí ìṣọ́nà ọ̀nà ìyàtọ́nà àlìyànà àlìyànà ṣàlùkóòrì jẹ́dẹ́gẹ́nẹ̀nẹ̀ kíkéwù tó dábálẹ̀ wà láyé zàlóòna mọ̀tàlìfì àbíkọjọ́ sọ ní màtòdóòna ẹ̀yà darúnà ẹ̀dẹ́ ìrírí má kọ̀ntínúọ̀sì lè mọ̀tàlìfì máa náà dòrí gẹ̀ẹ́síà maana dore tauhidi maana tadore islamu maana tadore sunna alote bidia maana tadore islamu alote kafirishi maana tadore uh, eh, tauhidi ana bushirika medo illa marahima rabbuka usede ni ko duwa riye yomi o nga ka kina ojo dupe kara re mimana o sunna dupe ka che imana abada ojo dupe ka mu medo imana mm. ما بعمل ما دبلن ولا يزالون مختلفين إلا من رحم ربك ولذلك تودا دري تودي فيدياي تودي كابريتي خلقهم وزوجتنا بلا ونقول لك زرانا ذلك تبك مام ذلك تتان وتمت كلمة ربك ونقول يوكي كا يبقى يا أوشي nukọla lẹ́dẹ̀ la'amla anna jahannama minal jinnati wọn náà sí ajimẹ̀rin sai dai kú na pa aljanna pẹ̀kọ́ mbẹ́bi sọmọ náà ukọlẹ̀ ọ̀nà ilẹ̀ màmá ti mbẹ́ ọmọ aljanna ukọlẹ̀ aljanna lẹ́ màmá náà ti ojú jẹ́ káàdé ìfọkọjọ́ sọ́nà má tó dá aljanna mọ̀ náà

مزيك يوم بما نسيتم لقاء يومكم هذا ويقبيو تودي قبيو كما قبيو يديك ما يروجي قوجو مهيني ما قول إليه لك ما أمدهم دوكا دوميدي مما كي كبير مدوامي president ika ojane ojane akide and then uh, minister of uh, make us swear in mean, president amadomansi attorney general kó chief judge of federation ohun ìdọ́ọ̀mù wa èyí mo kọ́ lọ́dún ń kọ́ lè bìtàkì abọ́ ṣe ń gọ́ọ̀mẹ̀tì lẹ́ ìmúdùn wọn ń dùn wọn ń dùn wọn pa kó kẹ́nẹ́lẹ́ kìtì kẹ́nẹ́lẹ́ àyàn mọ́tò yẹ́wọ́ yà kàmọ́lù wọ́yà kàmọ́lù yàmọ́ mẹ́sìdìs káwọn tàyó wọn kú mr president kó tọ́lá máa bì máa yí gbogbo akáwọn èyí yẹ́wọ̀ ẹ̀rígbò kẹ́kẹ́ abúdúkò mẹ́lú yìí lọ́bọ̀ máa yá dàtí mi ùlẹ́gbò kẹ́kẹ́ ẹ̀dọ́gbà six george kutigi kutigi ẹ̀kì kan president lẹ́dẹ̀ẹ́ tọ́tọ̀gẹ́lẹ̀ tó dùn dàjí kẹ́ẹ̀dọ́gbà ń gbọ́ ikò ányá wá ẹbá kọ́lọ́kù ẹdùn ohun yóò wẹ́n ní kìí jẹ́nu tó dùn lẹ́gbọ́ ẹ̀ẹ́dọ́gbà mọ̀ yọ́hùn lẹ́gbọ́ ẹdùn ohun lẹ́ ẹ̀ẹ́dẹ́ yàmúwẹ́dọ̀ fúúúú àmọ́tò tajó uwẹ́dọ̀ ní president lẹ́nà ẹ̀kọ́ mọ̀ kébẹ̀rí wa dùn ohun tó kú ẹ̀mọ́ yọ yà ní kìí sọ head president that is chief judge ìyà corrupt ní ìdákí corrupt òun ikọ̀ He kí ṣe bìtà ń ikọ̀ ẹni ẹlẹ́jà pàpọ̀ mẹ́mẹ́lẹ́ ní ṣe ṣùgbìlẹ́ máa wá ma tàkọ́ làwọn apá làmámú ni. ọ̀nà na màá ma máa pàáyé ẹ̀skẹ́pù yá ẹ̀skẹ́pù yìí torí ìmájẹ̀ ṣokọ́lọ̀ ọ̀nà yìí ọ̀nà yìí dùn ó jẹ́ jẹ́ maka ń àmọ́mọ́ náà mẹ́jẹ́ dé wá dé wọn abúmẹ́ iná nàtì ìnákó àwọ àyà gbé yẹn mẹ́jì àzáyábá nínú ọjọ́ jẹ́kadé ọgbọ́ ma yá kọ̀lá bí mọ́mọ́ ọjọ́ ọ̀nà ní mọ̀lá tó dá balẹ̀ ọjọ́ ọkọ̀ tẹ́wọ̀n àdàmọ́dàmọ́ ibi amẹ́rọ̀ يعني ولا تكونوا كالذين نسوا الله ولا تكونوا كالذين نسوا الله فأنفاهم أنفسهم أولئك أولئك هم الفاسقون الله أكبر أما أمك نبي محمد أما يودا نبي محمد أما أمك يوم لبودان كوي القرآن ولا تكونوا مكي يكما مدانو كالذين نسوا الله mamuda ubeki gbin ala o ọ̀la ọjọ́ tí ó ń dúró manú àpín wọ́n yẹ ní tọ́pì àyàn yóò ò ti tálà màmú gbé ọjọ́ o mà yọ ti ẹ̀dọ̀ máa ìbílí ìhùmá yóò mi ò gbé ní ìbílí ìyàn yóò zò máa mà yọ ti okọ́lọ̀ panu pàndé pa màdínà lílẹ̀ gbogbo màálì kótó ìhùn ma gbẹ̀yìn ọjọ́ ma gbẹ̀yìn àdínà ọjọ́ ka dínà ọjọ́ mú dẹ́mi bá gbọ́ máa fa àǹsáhùn àǹfọ́sàhùn aláwọ̀jẹ́ náà ma nùrò gbẹ̀yìn ọwá ma ma kọ́sù kọ́lọ́ ma nùrò bọ̀ àtìgìlì ma olùmọ̀déhùn ìgbò ma yájú olù àtìgìlì ìsàmàpá màlà ìkójú àtìgìlì ulaika humul fasikun boki dara tiyo de ojo je kade o bolen allah ka wa me je kuma mdu belen mbele manya ka mo ko yo kwa no jo na de fuhuku bima nasitum liqa'a yawmikum hadha inna nasinakum wa azabagide mẹ̀yìn ayọ́mọ́ tó dẹ̀ mẹ̀dọ́wọ́ mẹ̀kọ́ kéèké lẹ̀ ọlọ́zabalẹ̀ màáyá dojú tó yẹn ọyé lẹ̀ ibi sọ́rọ̀tù àmà ìtẹ̀sà àdún sọ́rọ̀tù nàbẹ̀ẹ́ aláwọ̀yẹ́ ni láyé zó kó na fi ha لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا بما فذوقوا فلن نزيدكم إلا عذابا ojeje ka de ogun ma ya ko bene gide mu mani mana ojeje ka de ogun ma ya ko bene gide ali umbi kafiri de ali kafiri ti mak ma ti de almanya ko yi de apanya dok ma ya gbo won le won agbo de abeki jami mumini won la won yo aka won abali ma deta إنما يؤمن بآياتنا الذين إذا ذكروا بها الذين إذا ذكروا بها فروا سجدا وسبحوا بحمد ربهم وسبحوا بحمد ربهم وهم لا يستكبرون تتجافى تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا نعم يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون الله أكبر الله هو أموتي أهلي موتي أهل يا موتي كم وكفي فيه وفيك دائما umbeki de megal kama de unjami mumini allah yani innama yu'minu bi ayatina dan kuma yin madi madi mani ngayewa eh ngubuki de mani ngayewa igba kuma na do mubole de ta sabu ko go yima de kwa kwa shale turo no oho no ibuki akọrin oyi gba tale awa pepepepe ekola mama eh eh sọ́kọ́lọ́ òhòdó ẹ̀rùn mẹ́dún mú bókì dí máa ní pọ́nmi bá iná máa yóò mínú bí àyàtẹ̀ná ẹ̀rùn mẹ́dún máa ní ráyẹ̀wà àwọ́ mú bókì dí máa ní ráyẹ̀wà galkalimata dédé ìdẹ́ zókìrú bí ha máa ti máa wáyé kọjọ kabai a níbi muhammadu kabai ma lolo nójí náà má ju ojí ṣe dọ̀ǹgọ̀rì má gbànú nẹ́ẹ̀dọ̀ ojí dàlọ̀ wá lolo nójí náà má àtòjí kọọ mụrụ mú rídà wùyàn kọ̀ mú bìdá pọ̀ dọ̀gún náà ejú pààyàn kẹwàá gẹ́nẹ̀kẹ́ adúmá ọ̀dọ́ ya máa ti máa wáàzí máa gbáyẹ ọjọ́ mọ́má kọrù sùjẹ́dà máa mazamaja sùjẹ́dà mamójídó wá nẹ̀ ìsọ́mìrú láha wà àtàrú ha kọ́wùlan wà fíìlà ẹnkì àmàdìbùnù kẹsìrì dọ́rẹ̀ máa nétí nétí ọ gẹ̀ẹ́sìkíá máa nétí máa ń gbọ́ ṣàlẹ̀bọ́n máa ń gbọ́gẹ̀ ìhù kọlọ̀lẹ́ àbẹ̀kẹ́ ìhù kharru sujada ma pio pio ma do yiwa ne ngojo ma ngotu bok ma ngoratane e ibada ge wasabbihu bihamdi rabbihim ma de uboye ki ngota si tasbihi a si tasbihi adodo yolole adugbede ngojo subhanallahi wa bihamdihi سبحان الله وسبح له والحمد لله وبحمده ده إيجي ده بعد اللي كلمة مملة kàlá wa tí ni kí kó alọ́ ọdún kí dùn yóò kí sọjọ́ ìlú gọ́lá wẹ́lẹ́wẹ́lẹ́ kì jẹ́ ẹlẹ́ ti mẹ́bí òjé tálẹ́ ìfẹ́ yìí wa sọ́lọ̀lọ́hùn aléhìwá àríwá sọ́lọ̀ yẹ́ni kẹ́lì mẹ́tẹ́ ni خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن amúkọlà fẹ́lẹ́ amúkọlà tàdọ́mọ́ amúkọlà fẹ́lẹ́fẹ́lẹ́ kàkọ́ alúmìṣẹ́ ìgbìkò ẹgbẹ́ ìpẹ́kò bí ẹjákẹ́ kàbálótẹ́ni ọjọ́ àbùkátà ihe ome ẹtẹ́ni ìkọ̀ ọgà tẹ́nà àgùbẹ́ àbò nepa kẹ́mùtẹ̀ wà wò yóò lílẹ̀kẹ́ kọ̀ọ̀nù méjì tẹ́tẹ́tákẹ́tá ni ẹtẹ́ni dàbí kàmúnà ẹ̀wọ́n kẹ́lú tààtà àti ọmọ dákẹ́kà abẹ̀kẹ́ wúwó kìdó yá nẹ̀mẹ́ uwó yóò kùtà kẹ́mùtẹ̀kù tó yíò kẹ́nìkẹ́ òun mẹ́ta tẹ́tẹ́ kàtàkẹ́ta ngbodú gẹ́dẹ́ ẹ̀dọ́nù oko ẹ̀dún yóò yẹ lẹ ugbodú gẹ́dẹ́ wọn lódú tẹ́lá ìdẹ́mọ́ fẹ́lẹ́fẹ́lẹ́ méjì happy ìdẹ́fẹ́lẹ́fẹ́lẹ́ gbé ma bi ẹka kó tọ́kọ yálẹ̀ tó gbó kàtàkẹ́ kàtàkọ́jọ́ kí ní tirẹ̀ ní ma bẹ̀ẹ́kẹ́ ayé wàtánù méjì ọ̀gọ̀gọ̀dọ̀ ìrìnlẹ̀ tákẹ́ kàtàkọ́jọ́ kí gbọ́dú ma bi ẹka lè táyì kì ní ewé kí ń tọ́ga náà yí lẹ́mẹ̀ẹ́wà kàtàkọ́jọ́ kí ní tirẹ̀ ní ma bi ẹka lótí òkò kẹ́mọ́ yàtàkọ́ wù kẹ́ kàtàkọ́jọ́ kí gbọ́dú jọba yáǹẹ̀dẹ́ǹẹ̀ kòkàlà lẹ́yìn jẹ́ gbọ́mọ́ yóò tí ó yá tẹ ó jẹ ẹ̀rìn ẹ̀dà tí ọjọ́ ọ̀nà ọ̀jẹ̀bì kẹ́kà kọ́jọ́ kí bọ́ kí dòrò mẹ́wẹ́wẹ́ àfi ìfẹ̀tẹ́ ni alẹ́lẹ́sẹ́n ìdẹ́gbẹ́lẹ́gbẹ́lẹ́ gbé kàbé hàn lútẹ́ àbí ìfẹ̀tẹ́ ni ilẹ̀ rahman ìṣùkọlà fẹ̀dọ̀ kọjú ọ́nẹ́jú kí gbọ́kọ́ àlọ́ adùn tabalẹ̀ tabalẹ̀ yàgbẹ́ màlàkù ṣẹ́dà mẹ́gbàdùn mi ọgọ́ ìgbà ìdíodú mẹ́gbọ́ mẹ́ṣẹ́dà kọ́mà lè jẹ́ nàdùn fẹ̀kí ilẹ̀ tẹ́ ni filimizan ìtẹ̀wọ́jì dẹ̀mdẹ̀mdẹ̀mdẹ̀m yẹ bọ ma ní ìdúnwó kọ́lẹ̀yàn ònà ọjọ́ na gbùkọ̀lá lédè ẹgbẹ̀rẹ̀ ma níbi tókónó pàá yẹni subhanallah wa bihamdihi subhanallahi alazim ìdí àmì zikiri gobidia àmì tẹ́wù tẹ́wù gbogbogbogbogbogbogbò kìwí lẹ́gbọ̀n ní orí di máa àmì tẹ́wù ẹlẹ́jìmìjìmù ma a Manis bọ́ọ̀nà láìwá ṣede yahu yahu yahu yahuwa ya mẹ́lẹ́huwa ilẹ̀hu wọ́n má kọ́ sí ẹ̀hùn bí díà níjà kẹ́ mẹ́rin gbogbo akàkẹ́rẹ́ ẹ̀nu àmẹ́gbí síkiri hú hú hú hú hú ẹ̀gbẹ́ e, lẹ́mọ̀ mọ̀mẹ́ mẹ́gbí síkiri húwa húwa húwa húwa mẹ́gbọ́mọ̀ mọ̀mẹ́ ekete kàmẹ̀já gbọ́jì aláhà aláhà aláhà aláhà aláhà aláhà aláhà mẹ̀gbé ilẹ̀ màmà mẹ́ gbà níbi gúú ti síkìrì ọjọ́ kí aláhà aláhà ẹ̀nà gbọ́kà níbi ti ẹgbọ́n gẹ́lẹ́ mọ̀mọ̀ mẹ́ gizikiri kìkúrọ́ ní kọlọ́un ká níbi kọlọ́un ohun yọ ohun mẹ́bí ọjọ́ mẹ́wàá ti dẹ̀lé ká níbi muhammadu ẹta lè súnà kẹmdàrí súnà yóò mọ̀ pọ̀lọ̀ tí láàrín kẹ máa ń kọ́kọ́ ṣe súnà yá níbi ẹ̀wọ́n mú tó òpó àlùsúnà òpó àlùsúnà àmọ́ àtìkárẹ̀ kìdẹ́yìí inamotaka deki chola magarki kwa la nebi kikurani kakicha nebi huwe pili ngalo kumachi kwa baki ndiko kumachi eje kama dali tuna lo hon mu deki arata ne ke ke men ki alu le vi tuna le ke tu chukolo ko sasa yanu robo mojo na wasabbihu bihamdi أنا يا كواي إنما يؤمن بآياتنا الذين إذا ذكروا بها خروا سجدا وسبحوا بحمد ربهم وهم لا يستكبرون كو وسجد لدي طبعا لابد لنا أن نسجد لله في هذا الموضع الله So, aya today, gbogbo mmadụ nwa ibada dị adọ na mmerọ jọọ ó yí duwa nà wọ́n sọ kó nìkí kọsí jẹ́ gbìtì ẹwé dé àmà kì mí ìmìnì tí ọmọ àwọn àjì gbọ́ wọ́n àìsí ọ̀nà kì á tó àìsí kọ ojú ọtí kì á tó àìsí ẹmú kọlọ̀ ọ̀nkà bí tẹ́ ọmọ bùtọ́ akọ bùtẹ́ mú yọ̀ làrídà àmìdùkọ̀ mú nà ojú oyé ẹ̀kẹ́ àkà ẹ̀ rẹ̀ kẹmọ́ àdé owó kì àwọ̀ ẹ̀yàn àmà tí wọ́n àìsí òwe ń kí ń dé gbọ́kẹ́ إنما يؤمن بآيات ربي بآياتنا الذين إذا ذكروا بها خروا سجدا وسبحوا بحمد ربهم وهم لا يستكبرون أو تجي استكبار يقسكي كوبا يقسكي بو كوبا مدوري لا أمدو دينا أمدو دوكما نوري أمدو دينا ما بي أو جاكو wo gobtu naas ɓey ga mune cakene istikbar de ayake de ngomlay ko tewi suraka aya 107 suratul isra allah ngoodi to jogo de ngowa qul aminu bihi aw la tuminu naam qul aminu bihi aw la tuminu inna alladhina utu lilma min qablihi إذا يتلى عليهم إذا يتلى عليهم يخرون للأذقان سجدا ويقولون سبحان ربنا إن كان وعد ربنا لمفعولا ويخرون ويخرون للأذقان يبكون ويزيدهم خشوعا هذه سورة الإسراء aya 107 gbogbo ta aya 109 dẹ̀ ẹ̀lẹ́kọ́ ọ̀láì sóòjà ya ikété náà láìwá ẹ̀wọ̀n ilẹ̀kìdẹ́ wa aláwọ̀ yẹ́ ni ìrẹ̀dọ̀ ẹ̀dẹ̀ imani àrẹ́dọ̀ ẹ̀kọ́ di imani wẹ̀ ọ̀nà òjẹ́ gbìtì mgbẹ́kọjọ́ di ilimi ń má ma ọjọ́ ma kí ilimi àti ní ìgbẹ̀fẹ́ adọ́mọ́ngúmáì máa ya agbáwọ́má òfíòfíò má dójú ẹ̀nà ọjọ́ ma sọ̀rẹ́ndà ma mọ́lá lẹ́gbàtẹ́dọ̀ الرر لو يقولون سبحان ربنا مثلا تسبيح ويزيدهم خشوعا وإنه إن كان وعد وعد ربنا لمفعولا قالوا جوها شكرا كيالو يجن قالوا دي أتاك ويقرون للأذقان يبكون ويزيدهم خشوعا أجوك يكاده بيلمنا أقول تي آية 59 سورة وابنا سورة المريم يقول الله أكو قال bigitrolia ma níbi mẹ́wọ́n ka máa yú ẹni ẹ̀kẹ́ wéjì máa ṣe mariam iye ìdá ikú kọjọ́ di jesus christ lọ́la máa ìdá tuntun aléhìm ayatuna ìdá tuntun aléhìm ayatuna آيات الرحمن قروا سجدا وبكيا نعم aláwọ̀ yẹ́ ni ìzátùtùlẹ̀ aláìhìm ayatuna abik mẹ́bọ́lù kamali hudu yíya mi sóràtùl mẹ́rìyà ma gbogbo alẹ́ tí a ma haya gbanwọ́ ma kárù sujjadan mazamaja unájú unájú ma mọ́ yí dọ́wọ́ náà wọ́n jọ wọ́ kí a ma rákó ọ̀la mẹ́mẹ́ dọ̀gẹ́lẹ̀ tó wọ́n mọ̀nà ẹ̀dọ̀ àṣẹ lẹ́gbẹ̀ ejú àṣẹ lẹ́gbẹ̀ kiri dídídídídídí ẹ̀dọ̀ alọ́lá kẹ́mọ̀kọ̀ wọ́ tẹ̀sọ́jọ́ dòtò yín wọ́ ẹ̀dọ̀ إذا دم الله بلتا بالله وإذا قرئ عليهم القرآن لا يسجدون وإذا قرئ عليهم القرآن لا يسجدون ما يواقبهم ما تودي دبتي تودي يلبك منه ما موجدوا أنا وجون ojeje kadi ko kya to sujada mana to da bala ma ya kide to ka ko ko ku chakadui amaya le ide ami mawadi is sajada مواضع السجود أكون ويجي مذهب إمام مالك كفل تجول عبد الله بن عمر سجد إلى سجود شكمي تقارك بلان سجود شكنا الولان magani ko eyi parike bula se ne biya to romo e na lo la se ne biya to romo sudun ni se ke na lo la ta ke sabe sujada dire ni bosman ze abi malikiya ama do me tun ke se ngo nga me ta ji de ka mo da wo le ko em ko eh wo ko na ro la ko ko ami ju par ki bola de tia e wo le to bidu re sunna ne bi sallallahu alaihi wasallam na ele te ba di sabira ku tilawa yake wa fi subul salam juju ya kiji ele na reju ko la mi sahabi ya ko mako mo ya so oji duwa ne ken ko wa ya lo le e so ta le chen ke je bi ọjọ́ méjì ọ̀bẹ̀ kọjá tí ní ṣàjú mẹ́rin ìmọ̀ ọ̀jìdá fáwọn àgbèlè máa lọ mẹ́rin ní ma kọ kékeré kà mẹ́rin ní ma kọ́ṣọ́ kàrà tó jẹ ìjẹ yìí kà wájú lẹ́kì àti ìṣe ráìn pàǹkẹ̀ sílẹ̀ ẹsẹ̀ mi kẹ̀ náà rí mà sórí kìlẹ̀ ẹ̀kọ́ sí jẹ́ kùtì. ẹ̀ńdà mi jẹ́ kùtì ojú òun wọn mẹ́ àyà yìí. oyé òun wọn mẹ́ àdáyé wọn fẹ́ràn oyé òun wọn mẹ́ àyà yìí.

ana mo greet eh, professor ogumbi professor wi se africa pa ko ina na do yana professor radikin se de won en ya ke christian professor ogumbi ide de jite ni da me nigeria ma ni professor radikin dun te de won lekete christian ni ya ke aya dugi de qur'an o mi fasara on goko ya respect ma ba kwa ya boji mama ba ba kwa yo ina mtubi yana kola kida ma ba kwa ni iya ya jagi mutona dume kwa Qur'ani kwa kocha kabia kito we agba kele bon yani fa inna Allah yahdi man yasha'u ila siratin innaka la tahdi man hab ama ya ipiti adodo ye <laughs> mutona jo yende ngadu ne kere le do amegwa ya dini mekana chaume ibile gbogbo invest ko bi se kemi donc ibi ataba do wa do wa gbogbo tabi idabele isa islam gbegbe le taida kama papa mana ni na jeyo bukhari sharhi muslim sharhi mutakada

kí máa tí ní kí yá mọ̀ pé ohun ìlọ tákàdé islam tákàdé arabic òun àánú kí ó kí ìsìrì láyé adùbìrú èjú ìdé ìwẹ̀tẹ̀ ìwẹ̀tẹ̀ ìlọ tákàdé àdí ní islam ah ah àtàbẹ̀wà kírísítẹ̀nì àìní ìdúkì ní ké pé bí ìdú ní ké fìdí ń láìní history ìdúkì dé kírèsì alókíyá mọ̀ pé ohun ìlọ tákàdé àdí ní islam ah ah

abeki ŋo sama papa yi ma du tiɲɛ ŋo are di kele mɔ le wo gudu ɛmɔ lɛ iwɔlɔ gɛ ni yasi kristiani wa yɔ du gɛ ni biriki tsapapa ya du gbɛdɔ mɛ kumɛ tsapapa mɛ. فتوبون به هداه الله إلى صراطه المستقيم اللي قابل هنا Mm. taku bogele mamwa ya jack mami correction dungwe ke chaba kwa kechu kwa mweje ni soje biti a a itu kwa kechu soje biti ti qur'ani ti bible man ni ande ge ti al bodo e muba prove all things and hold that hold fast huh ah abi age ka ti book of john chapter 8 verse 32 uh many uh kai بمن غورو الا بدالتا انما يؤمن بايات باياتنا الذين اذا ذكروا بها خروا سجدا وسبحوا بحمد ربهم وهم لا يستكبرون لا يستكبرون سوء تسبيح كده عباد الله عباد الله إخوان المسلمون يا إخوان المسلمون ehi tasbihi ibada sedemo yote miji kianka miju tepe kianka jeka kukolabye ibada nana nana nana nana shedi tasbihi elia maya ya woi qur'ani wasabbihuhu bukratan wa asila فسبح باسم ربك subhana alladhi asra bi abdihi أما يا تسبيه إنك هو مضارئ مضارئ مضارئ يسبحون الليل والنهار لا يفترون يسبح اسم ربك الأعلى فسبح باسم ربك العظيم فسبح فسبح فسبح إما يقول مصدري سبحان الذي أسرى بعبده ليلا فسبحان الله هنا تمسون وهنا تصيحون فسبحان الله فسبحان الله ها فسبحان الله في ماضي fíìlì máa bí ọ̀dẹ́ sàbáhà èyí fíìlì máa bí ọ̀dẹ́ tẹ́ǹsì sọ́lájú ìwọ́jẹ́ ìkùránì tó mẹ́tẹ̀ mú níbẹ̀ tí mọ̀nà pàánù ọjọ́ kwẹ́gbàkọjọ́ dàdí ní ara níbi muhammadu yìí imítà sí òdúdú pa nẹ́dúnwá níbi lọ́gbọ́tákọ̀wọ̀ kíwá wọ́sẹ̀tẹ́wò bilgudu wọlé àfọ́ wọ́sẹ̀tẹ́wò bukúrẹ́tàn wọ́n afílà kì á tọ̀ wọ́wọ́ iná kàlá omi ìyànà òkìdí ẹ̀rù àmọ́ fídíà ilé jìtó jìtó dùn mà ní zikiri àmà kọ́dù tàbí wa ọ̀sẹ̀ pí ibi àmì dọ̀rọ̀ díkà àníbi mẹ́ dárúgì lẹ́ tó yọmí sóra kà dáhùn kí á kọ̀lọ̀ lọ́lé dárúgì lẹ́ tẹ́ àníbi ìdájá anásọ̀rọ̀ ọ̀hún wàlfàtà wọ̀rọ̀ àìkà náà yẹ́dẹ̀ olóòna fi dé nílá àfọwájà abẹ́yìn adárúgì lẹ́ tẹ́kì dẹ́hùn dẹ́kì yóò فسبح بحمد ربك واستغفره قال من ما دوان التسبيح التحميد أبو الاستغفار إنه كان غفارا إنه كان توابا إن سكرت كده تسبيح كده ọjọ́ أيوة، والله يا نبي شيء níbi tí àwọn òtítì àníbi zẹ́kẹ̀rẹ́ ọ̀wẹ́ ẹ̀yàn nọ́mà يا مالك لكم ما أولي فخرج على قومه من الميراب أن سبحوه فخرج على قومه من المحراب فأوحى إليه فأوحى إليه أن سبحوا بكرة وعشيا اللي أنا يبغى حديث كي قول تسبيح أنا ولي مما قول namakɔ ase kpabiɛ atsɔ bɔdzi adiini yali kakɔ mɛ o ma do tɛsibihi tɛsibihi amɛna letimiti ni ma wogo amebi kɛlɛ ni ɔɔ amɛna le amananam ɔwɔ le ibada do kɛdoŋo edu kɛdo akpa kɔ ɔwɔ le agbadɛ akpa ma kama nusɔli wɔyɛtumuna kama nusɔli. ويتصدقون ببلوغ أموال ولا ولا نجد ما نتصدق به الذي يعني أولا أنبيكم ما تسبقون أغدود ممن ما تسبقون من بعدكم أنكم أدو dọ̀gbá ń bókì dìbì mẹ́kàn máa bọ̀ apẹ̀rẹ̀ fún mẹ́rin ẹ̀hùn bókà mẹ́kàn máa pẹ̀rẹ̀ ọmọ ẹ̀dùn rábù máa tẹ́ òkú dẹ̀hùn lẹ́bùn mẹ́rin mẹ́wọ̀n òṣìṣẹ́ tẹ̀sí owó bá ní mẹ́ta ṣe walhamdulillah gbogbo ayé mẹ́ta wọlá àkùbọ̀rọ̀ gbogbo ayé mẹ́ta máa mú yí dájọ́ báyìí náírà ilẹ̀ bá wà ní ọ̀lẹ́ ṣẹ̀rẹ̀ fálọ̀wọ̀ ìbílí ìjẹun àwọn lẹ́sẹ̀ akọ́n ìbílí ìjẹun àríyàn wọn ẹ máa kọ́ kí lẹ́kọ́ yóò ẹgbẹ́ náà kì náà kọ́ fọ́ ẹgbẹ́ kì wá wà yìí sususususususususu máa kà á bẹ̀ẹ́ àtàmájòkè susususususu ń ìwọ̀n iye àkọ́wọ́ ọ̀bẹ́ bàálù lóyè àkọ́ ìgbìmọ̀ náà yọ yí tùtùtùtùtù bẹ́bà kẹsẹ̀ tayọ́ nẹ́nẹ́kà mọ́ ìmúdàmú wọn bọ́jú abájú ẹ̀mẹ̀ ìnẹ̀lẹ́kẹ̀ náà lẹ́yìn ọjọ́ gíga yẹni ilẹ̀ ẹ̀nà dúkìá mẹ́wọ̀n tẹ́ special pàpà kọ́ pé anẹ́wù tẹ̀sìdì kó mẹ́ni tẹ̀sìdì áhà àmọ́nà náà là ń gbọ́ ka níbi dúnmúmá ẹ gbọ́ ka máa gbọ́ mẹ́yìí tẹ̀sìdì ìnìládọ́ gédé àmọ́nùgò sú àmọ́ àwọn sú ní ọ̀sẹ̀ ìtàkùn ìtàkùn ìtàkùn ìtàkùn ìtàkùn ìtàkùn ìtàkùn ọ̀la kò kà sí olóyún tí máa rọ̀ lábọ̀ nǹkan ńgọ́ àmì amánánàkùnmá amánánilẹ̀ ọwọ́ le ọwọ́ jẹ́mú yìí le lè kọ́lọ̀ ìbádàn le lè kọ́lọ̀ rẹ̀ ọjọ́ má dọ́la ma kàkà màtánánà meyu ma ka ọ daa na gbokọlọ oge chukọla ohun àmẹ́nàlẹ́ dọ̀la máa dẹ̀ égbọ́ ma ń gbọ́la ihe ubi ọwọ́ gidẹ́ yìí ọwọ́ wọn lè nù mọ̀mọ́ yìí ká náà níbi níbi dị na fatima fatima zahara ẹgbà kọjọ́ kárìsì kí o tèmèyè wá náà níbi òun ìdé ìtukọ́lòkòlò ẹni ewu pẹ́ni nàkọwọ́ òṣèlé ọmọ níbi àmọ̀hánmọ̀hàn ká níbi mọ́nà máa fẹ́dọ̀ dúkì wọ́n yá náà gẹ̀rẹ́ àmọ́mà mẹ́fà lèkúnyàn ọwọ́ ìyẹ́kébí yẹ́ ni bàbá olẹ̀kàlẹ̀ ààrẹ̀ gọ́ọ̀mì kì ní tẹ̀ kọ́lọ́kọ́lọ́ ayọ́ ẹ̀wẹ̀ na máa dúnà mẹ́ngọ́ rẹ̀ náà rísìkì tẹ̀ ọmọ kì abú mi tukọ́lọ́ house girl ẹmúdomi kì bú mi tukọ́lọ́kọ́lọ́ wà níbi ẹ̀ ni yàn tẹ̀hún kẹtí ni wà òde lẹ́wẹ́ yẹ́ bàbá iná yẹ́ kì yàn tẹ̀lé bàkí lẹ́mẹ̀ẹ́dùn mi ó yẹ́ kàdúkẹ́ yẹ́ àdàsí والحمد لله uwe يومتا والله أكبر وغوا يومل ẹun kẹyàn nàfàní kẹyàn ní kó gbọ́ yóò yé lẹ̀ òyàn ẹ́ tẹ́gbẹ́ kò tí ní àkúdò ẹ̀lẹ̀ wọnú bílẹ̀ akọ́gbẹ̀wò yàn kọ́ wọ́n àtọ̀ bàtàtàbà lè ló yàn kọ́dọ̀mọ̀ ọwọ́ ẹ̀kì à ní

yàgbó kan má dàjí pèrè jí tóbi wódú orí ayé kọrin àtọkẹrà tó wé àmọ́ adúmú ọ̀rọ̀ àwọn èèyàn kọkà tó ní ṣòdè ẹ́ṣẹ́ ní kẹjọ gbìtì anẹ́ni ṣakẹ́lì bone na gbéwó na amáyànnẹ̀rin àtẹgbó kòlónú ṣiṣẹ́ ìtọ́ni uona kalamu kala mapuliti uko wena la bibili da chubi un e wa yo yeun anya nyi mana mana mana to bakonu grewa si do yusu ngwete iye ń dúró tó yàn wákì mẹ́tò pa ìṣòmìṣọ́ yọ́ kékeré ìṣẹ́ yọ́ kàmúnú iledo gudutu yaun kidu mẹ́tí ṣùgbẹ́kẹ́tẹ́ alí kí ó gudu gbà kí ó ká máa rọ́ mẹ́ ò yaun yẹ́ ma wumu dúdú tó yaun kí máyá kẹ́ẹ̀dù pa wẹ́unẹ́kẹ̀lẹ́ ìdàdà kọ́ yẹ́ ikọ̀ yá kọ́ sí àdínì gbogbo kéjì má lè rẹ̀ náà ilẹ̀ ní káwọn yá ṣe ìtọ̀mìtì wọ́kọ̀lọ̀gún ìṣàkúbọ̀ wọ́kọ̀lọ̀gún isetabụragwokolowo adolowe anya kụkọlọ adolowe dokpokpoye nwe ti mụnimụnimụ ma bi ha agbagwo e m ọ bụghị ụjọ nwa ọ na-ekele gwaja chako chako chako gwalela chako chako ke abịye na na

ayi ma na dẹ̀bi àwọn ọdẹ yìí ẹrẹ rẹ gabọ kọtí ní kọlù àwọn ẹrẹ wọn máa yẹ ní àwọn tó yẹ jẹbi ẹgbẹ yẹ omi o sọ́dọ̀ yóò kọ́ fẹ́ dojú rówó kọ́kẹ́ ìdàrówó anọ́nalẹ̀ ọwọ́ jẹ́ níwá nẹ̀fẹ́ ó dé lẹ́ máa dùn náà bọ́bù lẹ́pẹ́ẹ́pẹ́ lẹ́kì yọ afẹ́jú pẹ́lẹ́pẹ́lẹ́pẹ́lẹ́ pẹ́kẹ́pẹ́kẹ́ kìí yá lè yìí ma na ode ele maja tukpo ma ne maja te ode ka me ata yo ye mi nge ate ngo nga na anya wa yo wedu ngo no kweke bi na o

ẹnà kìkọ́sù kikọsụ kìkọ́sù àdúgbò ọkọ̀ àtàwọn ọmọ ológun dúró ṣe bọ ikọ̀ tó dọ̀ yọ kò pẹ́kì tí ó dẹ̀rin ṣe pẹ́nà kìdó náà sọ ọgbọ́ kámẹ́ àtàkọ̀ ọmọ ọmọ ewu kété nàálì àbẹ̀kámẹ́ ọmọ kan pàrọ̀n àmọ́ ọmọ ọkọ̀ tẹ́wọ̀n tẹ́wọ̀n ìyàwó dọ́kọ̀kọ́ yàrú ìdẹ́takọ̀ marú ma yúkù bí ibò papọ̀ mbẹ́gì akùlà dínà ọjọ́ mẹ́ẹ̀dà mẹ́lẹ́gbìtì ọ̀sọ̀dá tí ó mú kọ́nà yíká ìjẹ́rẹ́ ṣẹ̀dẹ́gẹ̀rẹ́ ṣe 3,000 na mẹ́lẹ̀ 3,000 five 3,000 ọ̀sọ̀dá eighty thousand, 80,000 ọ̀sọ̀dá ìlàdọ́mọ̀ 8 million kọ́ máa bàbá náà tomato gbugbu nweta egwu n'ihi ya bụ ekọjọ kwa n'ebi agụmanen egwu moto mejọ egwu abena kwa ogwugwu kigwe ha mewe etojojigwu ha mewe ama oho ya kọrọ ịdị ọkakpako obere nweta ewu na unga nebi dungo ma yewe loko ya che ko ya chukolo ko lo yoko yau wasabbihu bihamdi rabbihim wa hum la yastakbirun yokanya te yane mawadi'u tasbih wa tahmid amanga kidogo kuna si tasbih bai at-tahmid egba kuna ka ko yo nitro ne tabali tabali ed anibi fasabbih bismi rabbikal a'la anibi ani ij'aluha fi sujudikum fasabbih bismi rabbikal azim anibi ani ij'aluha fi ruku'ikum man bitay ruku'i ma anibi ani duna chaluk ya subhanallah mawlidu binu ka gbadagi aljana nganele

ma m daba oye la ma daba oye uwe ka etu bita ohe pe yi ji na ewe uwe ta cha le ya azaba ile uwe gbo ne bele nte ene ki aje bi ene ki awon ma ra yin gbo ki agboro la hun pe ene ki ma yen yin gbo ki kata ko wa le le gboro la ene ma aki ya yan tono ene ki ayin ki

ọjọ́ kété malẹ̀tí conference káàkiri àwọn málẹ̀má kéyì má ka gbọ́kì àwọ àjíjẹ yẹ́tọ̀ málẹ̀má sáwọn alẹ́kọ̀ọ́ ń átàmẹ̀ nínú ó ní ẹ̀tọ́ bá gbàdé ẹ̀lẹ́pọ̀ ọjọ́ ẹ̀lẹ́ kẹ́ àtẹnu yẹ́bí ẹ̀nà kẹ́ má ti kù kálùkẹ́ àti ní ọjọ́ àdúbàdà mẹ́lẹ̀ má má àdúbàdà ó ní àṣètò bá bẹ́ àkàlẹ̀ kẹ́ ẹ̀nà ẹ̀bí ẹ̀nà eki dia kwa tafeti goli kidabi poketi kana duma tetemani o na mu ya mdudu to nta kwa tafeti le ene kadomo ya mi male kadomo wa amegen yoke dumo ko do me gwelu ko ngete ta chanwi ko de waji ko ene ki gweyo janga gi mi mu to du toro kata nei ato de moko ngwi ang meti apate lo yo adẹ́gẹ̀yẹ yìí kì sí fíìmù ìyá lè níwú fíìmù ìyá lè gbọ̀ fíìmù ìyá lè yàyí fíìmù ìyá lè gálà alùkòdà alẹ́ alùkòdà tí ẹ kéte kò wé ìyá gòyí ìyá nẹ̀gbà kẹ̀dọ́ ìrìn àpọ̀ ọ̀wẹ̀ ò kẹ̀dọ̀ ń pàbìkì ní mẹ́lẹ̀ tó yẹ nẹlẹ́ mẹ́jọ yẹ má tún ṣùṣù nó mẹ́ngbó mi ó yà má tún ṣùṣù nó mọ́ ń dọ̀rọ̀ yíwú má ma ọjọ́ àti máa ṣe olùkọ́ ọmọ náà ní kéèmẹ̀ amúnukọ́ náà mẹ́rábà máa ṣọ̀kà tó tẹ́ mẹ́gbọ́n tọ́ todo yankitu lugwane maka tatajafa junubuhum anil maboji'i ohun sí lè mi wọ́n ti pọ́lá ọkàfẹ́ ilé wọ́n dàtí tó mọ́lẹ́gẹ̀ ọjọ́ kí mú ọdún tó mọ́ káà